àròjinlẹ̀ òwe Yorùbá. ẹ sọ fún aláṣọ ìgbàlódé kó rọra kó ṣe jẹ́jẹ́ àkísà ti lògbàrí òun ni òwe alákọ̀ọ́kọ́ fún ọ̀tún ètò àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí. ẹ sọ fún aláṣọ ìgbàlódé kó rọra kó ṣe jẹ́jẹ́ àkísà ti lògbàrí tí àwọn àgbà bá pa irú òwe yìí fún ènìyàn òwe yìí ń sọ fún wa nípa ìkíyèsára àti nípa kíkúrò nínú ọ̀nà ìgbéraga ènìyàn èmi ni mo tó báyìí mo ju lágbájá lọ mo ju tẹ̀mẹ̀dù lọ mo mọ̀ ọ́ ṣe lónìí mo mọ̀ ọ́ ṣe lánàá tí àwọn èèyàn bá ń wò wípé fúlẹ́ńgé fúlẹ́ńgé èèyàn ti pọ̀ jù wọ́n á bẹ́ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní òwe wípé ẹ jẹ́ lọ sọ fún lágbájá wípé kó ṣe jẹ́jẹ́ kó rọra àkísà ti lògbàrí òwe ìkìlọ̀ ni àti òwe ìkíyèsára bẹ́ẹ̀nìyàn kan bá wò wípé òun lòun lónìí kó máa rántí wípé ẹlòmíì ló nọ̀la ìgbà ò lọ bí òréré ayé yìí ò sì gùn lọ títí bí ọ̀pá ìbọn òwe ìkìlọ̀ ni o nítorí àkísà tẹ́ bá rí nílẹ̀ òun náà ti lo ògbàrí nígbà tí ẹni tó rà á láṣọ kọ́kọ́ lò ó nígbà tó gbó ló ń pè ní àkísà òwe ìkìlọ̀ ni. àròjinlẹ̀ òwe Yorùbá. òwe ẹlẹ́ẹ̀kejì fún ti ọ̀sẹ̀ yìí sọ wípé a kì í gbé orí ìbànújẹ́ ká bá bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ. So a kì í gbórí ìbànújẹ́ kábàlá yọ̀yọ̀ ẹni tó fẹ́ báyọ̀ yọ̀ òun náà bọ́dọ̀ jẹ́ aláyọ̀ ẹni tí ìbànújẹ́ bo ọkàn rẹ̀ kò lè sọ wípé òun lọ ibi aláyọ̀ nítorí ohun tó ń ṣe ẹni lòun náà máa máa rò wípé ó ń ṣẹlẹ̀ sí ènìyàn ṣùgbọ́n béèyàn bá ti láyọ̀ nínú òun náà á bá láyọ̀ yọ nítorí ohun tá a bá ní la lè fi fún ènìyàn ohun tí ẹ̀dá kan ò ní láyé yìí kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ kò ní ohun tó lè fúnyàn nítorí pé kò sí ìyẹn ni àwọn àgbà ṣe máa ń pa lówe sọ́lọ́rọ̀ wípé a kì í gbórí ìbànújẹ́ ká bá aláyọ̀yọ̀. àròjinlẹ̀ òwe yorùbá. ìkẹta tó kẹ́yìn rẹ̀ sọ wípé ìka tó bá ń fúnni lóúnjẹ a kì í gé e jẹ bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ ìka tó bá ń fúnni lóúnjẹ jẹ a kì í gé e jẹ bí wọ́n bá pa òwe yìí fún wa òwe ìṣọ́ra ni òwe àmọ̀ràn ni wípé ẹni tó bá ń rànyàn lọ́wọ́ a kì í kọjú ibi sí i ẹni tó ń dìde ìrànlọ́wọ́ fún ènìyàn tó ń gba bígbọ̀hún nítorí rẹ̀ o ò gbọ́dọ̀ gbàgbé rẹ̀ nígbà tí o bá lálùyọ ọwọ́ tó gbé ọ sókè lónìí láti gun òkè nígbà tó bá dókè yẹn tó ń lọ o ò gbọ́dọ̀ gbàgbé ọwọ́ tó gbé ọ sókè ẹni tó ń fún ọ lámọ̀ràn níbí lámọ̀ràn náà wípé kó ṣe léyìí nígbà tó wá débi tó ń lọ tán ó wá bẹ̀rẹ̀ sí ní jẹ gàba lé wọn lórí àwọn àgbà wá pè ẹ́ jókòó láti lè kì ẹ́ nílọ̀ tàbí láti lè rán ọ lótí wípé ìka tó bá ń fúnni ló ń jẹ o a kì í gé jẹ nítorí béèyàn bá gé ìka tó ń fún lóúnjẹ jẹ irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ ebi ni yóò padà pa o nítorí wípé ìka tó o gé jẹ lónìí tó bá dọ̀la kò ní í hùn kó fún ọ lóúnjẹ àwọn òwe mẹ́ta tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí lórí ọ̀tun ètò àròjinlẹ̀ òwe Yorùbá kò jù báyìí lọ kí n tó máa lọ ẹ jẹ́ kí n sáré rán wa létí àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta náà tí mo ti nà sílẹ̀ fún wa lórí ọ̀tun ètò àròjinlẹ̀ òwe Yorùbá alákọ̀ọ́kọ́ sọ wípé ẹ sọ fún aláṣọ ìgbàlódé kó rọra kó ṣe jẹ́jẹ́ àkísà tí ló gbà òun ni òwe alákọ̀ọ́kọ́ òwe ẹlẹ́ẹ̀kejì sọ wípé a kì í gbórí ìbànújẹ́ ká bá bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ ìkẹta sọ wípé ìka tó bá ń fúnni lóúnjẹ jẹ a kì í gé e jẹ ọ̀rọ̀ àmọ̀ràn rèé fún wa òwe sì ní pẹ̀lú ká ṣe àròjinlẹ̀ lé lórí láti mọrú ìwà tá ó máa wù títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ orúkọ mi kò yí padà èmi náà ni arákùnrin ọmọ yín àbúrò yín Zaccheaus Oyèwọ̀lú tí gbogbo yín mọ̀ sí cifrodram mo sọ wípé títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀. òwe Yorùbá.